tó kéèsì ti parí o àwọn tó wà ńbẹ̀ ti ń jáde lọ́ọ̀yà wa ti ń jáde bọ̀ bẹ́ẹ̀ yẹn lọ́ọ̀yà Yọmí Aliyu. má sáriwo kó má sáriwo ẹ má jẹ́ kó sáriwo ẹ ní sùúrù. ọmọ luka ó yẹ má bọ̀ nbí ẹ má bọ̀ nbí ok torí òru ok ok ok ẹ wá sẹ́gbẹ̀ nbí ẹ wá sẹ́gbẹ̀ nbí sàyọ ẹ má bọ̀ lẹ́gbẹ̀ nbí. àtòfiṣẹ́ ogun rán ẹ jẹ́ ká sún ẹ jẹ́ ká sún. àtòfiṣẹ́ ogun rán ẹ jẹ́ ká sún ẹ dúró lẹ́yìn. àtòfiṣẹ́ ogun rán ọmọlúkà ọmọbọta sá ọmọbọta ọmọlúkà ẹ jẹ́ kí ẹni sùúrù. ó yá ó yá ó yá ó yá. láti aago mẹ́jọ. ọmọlúkà sí kámẹ́rà bóyá kẹ́kọ̀ọ́ ní sùúrù ẹni sùúrù ẹni sùúrù ẹni sùúrù ẹni sùúrù dúró dúró sílẹ̀ yìí. olùdarí tọ̀ sẹ́yìn. ọ̀wọ́n lòrùn máa tọ̀ sí báyìí. ok wọ́n kọ̀. ó ti wá ókè báyìí ó ti wá ókè ó ti wá ókè ẹ má fòjà pariwo ẹjọ ẹ jẹ́ ká ní sùúrù ká gbọ́ nǹkan tí lọ́ọ̀yà ń bá wa sọ ó yá bàbá ẹ gbọ́ ọ̀hún sà. mídíà gangan dà. àwa ni àwa ni àdá mi àwárè àkámọ́dà àkámọ́ ní nàìjíríà bbc bbc àtúntò sí bbc wà bí nàìjíríà wà bí ẹjọ́ wà bí ẹjọ́ kí wọ́n. ẹjọ́ ká fún wọn láyè ẹjọ́ ẹ fún bbc láyè. ọlá ẹ sún sẹ́yìn ẹ ẹ jẹ bá ní sún sẹ́yìn jẹ bàbá ẹ sún sẹ́yìn bọ́ọ̀dù bíbí sẹ́yìn jẹ bá ní sún sẹ́yìn ẹni sùúrù ẹ jẹ sọsẹ ẹ jọ kó má sáriwo ti ẹyẹ ti tó oya please let's key, let's proceed. me and my lawyers o tẹ́mà ẹjọ káwọn náà wọ́n wá ẹ dúró sẹ ẹ lọ dúró sẹ ẹ bẹ wọn ẹ bá tó bẹ wọn yà mo rí mo mo yí jákè gbogbo wa jẹ́ kí ẹ nà ẹ wo ti tó ìdílé padà sínú ẹ má bínú ẹ má bínú ẹ go on ẹ go on ẹ jọ àwọn àwọn àwọn new Nigeria àwọn BBC ẹ jẹ́ káráyè gbé dáadáa wọ́n yàtọ̀ sí àwọn others ẹ jọ. ìyẹn nìkan yín ẹ jẹ́ àwọn tí wọ́n bí abèrè tó fẹ́ béèrè. Can you tell us all about what happened in court? Uh, today in court, you know, we had uh, preliminary objection that we filed that caused some uh, legal arguments the last time. But what we did was we amended our respondents' brief to bring in a preliminary objection and it was accepted by the court today and the appeal was argued. We argued the appeal and the appeal was adjourned for judgment on a date to be sent to us by the court. That's what happened today. We argued the appeal. So what's the basis for their, for their own appeal? Their, their own appeal is that they said Sunday's case should not have been brought under fundamental human rights that should have been ordinary trespass. So trespass to uh, goods, trespass to his house, trespass. That's what they said it should be. But we said invading somebody's house, killing somebody there is nothing than uh, infraction of his fundamental human rights. So the case has been adjourned for, for, for, judgment. for judgment. It's now judgment, not ruling. Judgment of the first, I mean, the court of appeal. ó dáa ní yorùbá sá ẹ jẹ́ kí àwọn ìmọ̀ bí sọ̀rọ̀ dé dúró lórí ìgbẹ́jọ́ tí ń lọ lọ́wọ́ nípa olóyè Sunday Igboho. ẹ rí i pé láti fi ijọ́ mẹ́ta láti wà lórí àpíìlì yìí àwọn ìjọba àpapọ̀ DSS wọ́n péjọ kò tẹ́mi lọ́rùn lẹ́yìn tí àwa náà pàdé pàdé ìdojúkọ wọn wípé ẹjọ́ wa ní ẹsẹ̀ ńlẹ̀ ó sì wà lábẹ́ ẹ̀tọ́ ọmọnìyàn kò sí kò sí tó bá lọ ju ẹ̀tọ́ ọmọnìyàn lọ so lẹ́nu ìsìn pẹ̀lú akin ẹgbẹ́ mi tó wà ní ọwọ́ ọ̀tún mi sáà wọn dípò ọlá sọ pé san àjọ ṣe àpìlì yẹn lẹ́nu àwọn gbé àpìlì wọn wá wọ́n ní kí wọ́n dẹjọ́ rẹ̀ tó ń ṣe ń sàlẹ̀ nù àwa náà dẹgbẹ́ lọ sílẹ̀ pé ẹjọ́ tó ń ṣe ń sàlẹ̀ wọ́n fi fún ní twenty billion kan gbèrú tó wà nbẹ̀lẹ̀ nìyẹn. ìjọba bá ní pé àwọn pẹ̀tẹ̀ kò tẹ́ mi lọ́rùn kí ni wọ́n ní kò tẹ́ wọn lọ́rùn gan-an lọ́jọ́ tẹ̀ pé. kò ṣeé ṣe kán kíyàn lọ san twenty billion kò mọ I twenty point five twenty billion five hundred million ní ìwà sọ pé òun á kàn gbà bẹ́ẹ̀ tá a bá sọ ọmọ kékeré ní kò láwùjẹ dandan ni pé kó pariwo ta ṣòwò bó ṣe rí nù kí wàá ní ìtẹ̀síwájú lórí ọ̀rọ̀ báyìí ṣé wọ́n ti tẹ̀síwájú. tẹ̀síwájú ni pé ìjọ tí wọ́n máa dájọ́ yẹn wọ́n ti fọjọ́ náà síwájú a sì gbàgbọ́ wípé pẹ̀lú àdúrà gbogbo èèyàn ọlọ́run á ṣe ìyanu. ṣé wọ́n sọjọ́ yẹn ní pàtó bóyá ó ṣù àbújá. gbogbo ọ̀rọ̀ sọjọ́ náà wọ́n ìsọjọ́ náà bá kú ọ̀la ni wọ́n á sọ fún wa pé ọ̀la lẹ́jọ́ ọ̀la ni ìgbẹ́jọ́ yín o ẹ máa bọ̀. kò dàjẹ́ káwọn èèyàn mọ̀dúkọ́ àtẹ̀tẹ̀ ṣojú fún sa. Ah, orúkọ mi ni olóyè yomi aliyu sn ìkejì mi ni amòfin dípọ̀ ọlásọpé san àti àwọn ìṣàǹgbé wa náà tẹ́mà ọ̀tá ìgbè. lórí nítorí sọ́wọ́n mi létí ni pé tí ó ṣẹlẹ̀ níjọ́ náà lọ́hùn wọn ò ní ò ṣẹlẹ̀ wọn ò ní wọn ò lọ lé ẹ̀ wọn ò ní wọn ò pààyàn lé ẹ̀ so tán kàn sọ ni pé ọ̀nà tá a gbé gbà kọ́ ló yẹ ká gbégbà ó yẹ ká lọ sí kóòtù ká lọ sọ ká lọ péjọba lẹ́jọ́ pèsè lẹ́gbẹ̀ẹ́ àti ọmọ nìyẹn. ẹ ṣe kàn sàn luka ọmọ luka sọ̀rọ̀ kò sí béèrè kò sí béèrè mọ níta fẹ́ béèrè náà náà ti sọ yìí níta fẹ́ béèrè náà ti sọ. ẹjọ ẹjọ kó má sáriwo bàbá wa ẹjọ a gbìyànjú lóòótọ́ ẹ̀yin lẹ̀ ń ṣojú fún bàbá wa olóyè Sunday Adéyẹmọ kì í sì ṣàwọn nìkan lẹ̀ ń ṣojú fún àti gbogbo ọmọ Yorùbá àwa wà ń bílẹ̀ ní alérò pé ó yẹ kí wọ́n fún wa lórí ọ̀fẹ́ bí wọn ò tẹ̀ jẹ́ kí gbogbo àwọn olóyè kan lè fún wa ní èèyàn bíi márùn-ún tàbí jù bẹ́ẹ̀ lọ ká lè wọlé pàápàá jùlọ àwọn tó jẹ́ media wa a rí nínú wọn tó jẹ́ pé they are registered uh, media under Nigerian government ṣùgbọ́n síbẹ̀ wọ́n kọ̀ wọ́n fún wa láàyè a dẹ̀ rí tí àwọn kan ń wọlé níbí bó tiẹ̀ jẹ́ pé wọ́n sọ pé òṣìṣẹ́ ibi làwọn eh, ẹ jọ̀ọ́ ẹ bá wa tọ̀mọ́lẹ̀ sí ilé pé ṣó yẹ kó rí bẹ́ẹ̀. nínú nǹkan tí ta wà wọ̀ tá a ti ṣẹjọ́ ilé ni lẹ́yìn àwa lawyers kò sí ẹnì kankan mí bẹ́ẹ̀ mọ́ sẹ́rí eh, kálukú ló mọ́ tún ẹ̀dẹ̀ rẹ̀ ṣe hmm. ẹ̀dẹ̀ ẹlẹ́dẹ̀ la wáyìí ọ̀dọ̀ owó wa náà wà níbẹ̀ ẹ̀dẹ́ gbogbo ayé ni hmm. ṣùgbọ́n n tó wù wọ́n bóyá ń gbà tí ẹ̀ ń pera yín. mílíọ̀nù yẹn wà ń ta ẹwẹ ti bòmí bí èyí lásùkà millions gbogbo ọmọ yorùbá fifty millions ló wà ń bì. ẹ wò bí ẹ bòmí bí èyí lásùkà ṣúgà ń sìn. tó bóyá wọ kóòtù ẹ ẹ̀ níláyè jókòó a sì níláyè mí ẹ ti pọ̀ jù. so tó fà á nìyẹn tọ́fi kò sáàyè. ẹ máa gbọ́ èèyàn márùn-ún fún yín kò sí tọ́fi fẹ́lẹ̀ kankan ni pé ó pè wá pé bẹ́ẹ̀ ti wà ń ta nítorí pé ẹsẹ̀ pé ó ń mọ́ sùpọ̀ bẹ́ẹ̀ni sùpọ̀ òjò bẹ́ẹ̀ni òdua ó wà níbẹ̀ tó jókòó tipitipi ń dá ń sọ ó ń gbọ́ pàtó sì ń lọ bó ló ti rí sí sùpọ̀ a ó lọ́rùn pé ọ̀gá ẹ ṣe ń lọ yìí. ẹ ṣe gbọdádì mi ṣe tó túmọ̀ sí pé nínú ìtàn látijọ́ tí nàìjíríà ti jẹ́ nàìjíríà èèyàn kan ò tí ì gbéjọba wá sílé ẹjọ́ kérò pọ̀ tó báyìí. èrò ti pọ̀ jù báyìí lọ rí <laughs> ṣùgbọ́n ṣùgbọ́n gbọ́ ẹjọ́ olóṣèlú lè rò máa pọ̀ báyìí hmm. ṣùgbọ́n pé ẹyọ ẹnìkan ṣoṣo ẹyọ ẹnì tó gbé tó pẹjọ́ tèrò pọ̀ báyìí èyí ò tí ì rírí. ó ṣà ìdánwò ṣọ́ṣà. ẹ ẹni sùúrù kí ni ìbéèrè tó fẹ́ béèrè. ẹni sùúrù sùúrù ẹni sùúrù sùúrù. ó yá béèrè béèrè tó fẹ́ béèrè. lórí ìwé ilé ẹjọ́ tẹ bá ń bá wa jiyàn yìí àwòkù ń bì. ẹ má bínú dáadé ẹ má sọ̀rọ̀ lórí ìwé ilé ẹjọ́ ẹni tèmi pẹjọ́ fún oní Sunday adéyẹmọ aka ìbòwò òòsà owó baba dami ẹni sọ̀rọ̀. fámìlì wọn ni wá. àwa lẹ̀ ń bá sọ̀rọ̀. wọ́n mẹ́ta sọ fún ọ látẹ̀kọ́ sí ìrẹ́ ẹni pé àníkọ́ sọ fẹ́ ní kókó kílódé báyìí. àwa lẹ̀ ń bá sọ̀rọ̀ ẹ fi mi yá yẹn lẹ̀. sẹ́rí ohun tó wà ń bẹ̀ ni pé ìgbòho ló wà lórí ìwé ohun tí ìgbòho bá gbà tí bàbá pawó tó bàbá pawó tó amówó délé ìyàwó ló sàṣebẹ̀ ọmọ rẹ̀ ó sì jẹun a ẹni tó lẹ́rù ẹni tó lẹ́rù ló lẹ́rù ṣùgbọ́n lórí ìwé wọn bì Ìgbòho Òòṣà ló wà lórí ìwé wọn òun náà sì fẹ́ rí ní kóòtù lápò ló débi nsìn bàbá ẹnìkan lè dádú ẹnìkan lè dádú tí wọ́n dádú àwa náà ò ní wọlé à hmm. ní wọlé tí wọ́n bá dá Ìgbòho Òòṣà dúró ń bì ṣùgbọ́n kò sí nítòsí dàdé òsínlé àbúrò rẹ̀ tó lè jà wọ́n wà nílé so làwọn náà fi dúró làwọn fi ń fún ní àbọ̀ ẹ mọ̀ ajé apẹ́jù ní kò sí tọ́dẹ́ ṣe ní ẹja ara máa lọ kí ọ̀rọ̀ mi ọ̀rọ̀ mi ò tó bẹ́yìn yọ ẹ mọ̀ jẹ́ wọ́n fi tí a gà sí ẹ mọ̀ jẹ́ wọ́n fi tí a gà sí lé wa kúrò lórí. bó ṣe jẹ́ lẹ́sìn gbọ́ yẹn o ẹja yọ̀ǹda bàbá wa kí wọ́n máa lọ. ọmọ bọ̀dá láti aago méjì àárọ̀ ọmọ bọ̀dá tó bó ṣe jẹ́ òní ẹ ti gbọ́ yìí ọmọ yorùbá adúpẹ́ lọ́wọ́ ọlọ́run adẹ̀dúpẹ́ lọ́wọ́ bàbá wa lọ́ọ̀yà tí wọ́n ti bá wa sọ̀rọ̀ a ní rí ju báyìí bó ṣe rí òun lẹ ti gbọ́ yẹn ẹ ṣe adúpẹ́ o.